الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله أرسله الله بالهدى وبدين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله وراقبوه سرا وعلنا يقول الله عز وجل يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا عباد الله لا زاجوا أنا يلجأ lórí gbogbo mùsùlùmí fún ajẹni tó ṣe wípé wọ́n ní ìgbàgbọ́ sí pé ọ̀ràn yẹn ló jẹ́ lórí wa kíkà máa bẹ̀rù Allah ká sì máa ran kan rẹ̀ bíbẹ̀rù eléyìí tí wọ́n ń pè lédè lárúbáwá ní alkhawf alkhawf wọ́n ní ìtumọ̀ rẹ̀ ní ghammun yalhaqul insan. لتوقع المكروه ìdààmú ni eléyìí tí máa báyàn nítorí kí aburú ọmọ ṣẹlẹ̀ sí ìdààmú kaburú ọmọ ṣẹlẹ̀ sí yàn ó ní wọ́n ń pè ní ìbẹ̀rù khawfun nkẹ́kẹ́ tí wọ́n bẹ tí wọ́n ní arrahba wal òun náà lédè yorùbá wa ìbẹ̀rù náà láti pè náà ṣùgbọ́n sọ fún ìbẹ̀rù lòun eléyìí tó ṣe pé ó ṣe àkójọpọ̀ ṣíṣe àgbéga sínú. Si alkhawf onáà ní ìbẹ̀rù kaburú ọmọ ṣẹlẹ̀ sí wa ìbẹ̀rù ọmọ ṣẹlẹ̀ sí wa àmà bẹ̀rù Allah nítorí kaburú ọmọ ṣẹlẹ̀ sí wa láti fi dáadáa sìn ònìkan ló lágbára láti mú aburú kọ́ gbogbo tó bá sèyàn láyé àwọn àmà bẹ̀rù ọlọ́ pé ìwọ lọ́ba tó lágbára láti fàyídà sèyàn ìwọ lọ́ba tó lágbára láti mú aburú báyàn má jẹ́ ká ẹ̀dọ́ sẹ́mi má jẹ́ ká aburú sẹ́mi eléyìí ni ìbẹ̀rù tá à ń sọ yẹn ìbẹ̀rù oríṣi kejì ar-rahbatu wal-khashya ọlọ́ni ká máa bẹ̀rù ọlọ́ ká sì máa ṣe àgbéga rẹ̀ pé ọlọ́ wọ́n tó ga nǹkan kan ọ̀gá tó ọ ọlọ́ba tó tóbi nǹkan kan ò tóbi tó ọ. a ah, o tó bẹ̀rù ìwọ la gbọ́dọ̀ máa bẹ̀rù gbogbo eléyìí ọ̀ràn yẹn ló jẹ, kọ́kẹ́ Allahu Rabbul Alamin wọn nìkan là ń bẹrù bẹ́ẹ̀ èèyàn wọn wà nínú ilé ayé wa lóríṣiríṣi àwọn ẹni wa àwọn ẹni ibú wa àwọn sẹ́ẹ̀rí wa àwọn àbí wa nítorí dájú ó náà nípa àwọn ẹni àwọn ẹni jáde àwọn máa wú àwọn náà náà táwọn wọ́n máa dínkù lájà mọ́ wọn lọ́nà tó ṣe pé ìbẹ̀rù wọn yóò wá lára yóò gbogbo nínú ọkàn ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn wọ́n máa wa wọn wọ́n máa sáàdì wọn ẹ̀wọ́n ló mú nígbà tí ẹnìkan bá ti dárúkọ torí nínú máa rí tọ́mọ èèyàn tí wọ́n máa pariwo ọ̀gá ayé ayé òǹjúbà rẹ̀ ayé òbẹ̀rù rẹ̀ ayé nítorí pé àwọn wò ó pé ayé yẹn láti fa ìdá sa wọn lọ́wọ́ dálágbára kan láti máa bú kan wá bá wọn kọ́dà kó sí kọ́ lọ́wọ́ bọ̀ fẹ́ bẹ́ẹ̀. wọ́n wá gbé nítorí ti Allah wọ́n gbé lọ bẹ́ẹ̀ lómi tí èsì Allah a'udhu billahi minash shaitanir rajim. gbogbo ẹnikẹ́ni tó bá gbé Islam tó gba lẹ́sìn tó sì ń tẹ̀lé lánàá Nabi Muhammad sallallahu alayhi wa sallam ní ojú ọ̀nà àtọ̀ táàbí rí àlùjánnà wọ̀ ọ̀ràn yẹn ló jẹ́ lórí rẹ̀ kọ́ mọ́lé kọ́kọ́ kó sì má lára yàn ìbẹ̀rù Allah nítorí pé ìbẹ̀rù Allah òun náà ní nǹkan kan nínú nǹkan tí ó ń bẹ nínú àwọn nǹkan tó ṣe é pé wọ́n á máa jẹ́ kí ọkàn èèyàn tagiri láti dojúkọ Allah kódà wọ́n náà ló tóbi jù nínú nǹkan tí máa mú jíjẹ́ ọ̀ràn èèyàn pé ká máa bẹ̀rù ọ̀hún ẹgbẹ̀rún bìtẹ̀ nǹkan bẹ láyé eléyìí tó ti pa àwọn èèyàn máa bẹ̀rù ọ̀pọ̀lọpọ̀ nǹkan wà táwọn èèyàn tó ṣe pé ẹ̀rù jẹjẹ máa mú wa ní ìgbà tí wọ́n bá bọ̀rọ̀ lórí irú wa àwọn kọ́lẹ́ bẹ̀rù ọlọ́run ẹlẹ́dàá yín lẹ́ bẹ̀rù nítorí gbogbo nǹkan gbogbo nǹkan kò sí nǹkan kan tó dá agbára ní láti lè fa burú sí èèyàn kò sí nǹkan tó dá agbára ní láti lè gbé ìpọ́njú ìdààmú láti gbé báyàn tọ́yà lẹ́yìn Allahu Rabbul Alamin fala takhafuhum wa khafuni in kuntum mu'minin. àwọn ọ̀dà kọ́ máa bẹ̀rù àwọn ẹni tí wọ́n lò ní rí ibìkadé àwọn kọ́ lọ́ máa bẹ̀rù àwọn sani okùnbi tó gbégbà àwọn kọ́ lọ́ máa bẹ̀rù Allahu Rabbul Alamin òun lọ́ máa bẹ̀rù ẹlẹ́dàá rẹ ẹlẹ́dàá àwọn ọ̀tá rẹ ọba tó ṣe pé a máa ṣe dáadáa sí ni a sì máa mú ká ìdákọ́sẹlẹ̀ sí ni ọba tó ṣe é pé ó lè dín làmánì ó lè mú àjálù àrélù kọ́ máa ṣẹlẹ̀ séèyàn láì sì bẹ̀rù bí tí ọba já sí ọba tó ṣe é pé tó ń bá fẹ́ nǹkan kó séèyàn àṣẹ náà ni innama amruna li shay'in idha aradnahu an naqula lahu kun fayakun àṣẹ ni tọ́lá ń bá ń nǹkan kan ṣẹlẹ̀ séèyàn ṣẹ kí nǹkan náà sì máa ṣẹ yàtọ̀ sí gbogbo ẹ̀dá ẹ̀dá kan lè dá nǹkan kan rí ṣe láì jẹ́ pé òun àtàwọn kan wọ́n jọ pawọ́pọ̀ láì jẹ́ pé òun náà ọlọ́pọ̀ àwọn èròjà tí ó lò ó kó jọ papọ̀ ní wọ́n á retí èsì tọ́lá àwọn kò rí bẹ́ẹ̀ fala takhafuhum wa khafuni in kuntum mu'minin àwọn ọ̀dà rẹ̀ kọ́ yẹ kó máa bẹ̀rù Allahu rabbul alamin nìkan ni kó máa bẹ̀rù tí ìwọ bá tí ìwọ bá jẹ́ olùgbàgbọ́ òdodo ọlọ́ni ẹ máa bẹ̀rù wa èmi ní kẹ́ ẹ máa bẹ̀rù tẹ́ ẹ bá jẹ́ olùgbàgbọ́ òdodo eléyìí túmọ̀ sí pé ẹni tó bá fi ọlọ́run bẹ ẹlẹ́dàá wa lẹ̀ tí ó bẹ̀rù tó ṣe pé nǹkan míì tó yàtọ̀ sí ọlọ́run ní bá ń bẹ̀rù ilé ọ̀pọ̀ náà bá gbọ́ ọ ìrọ̀ lásán ìnìgbàgbọ́ tó ń pariwo gbórí nítorí pé ara àgbàgbọ́ òdodo òun náà ní ká máa bẹ̀rù Allahu Rabbil Alamin lónìí kan àti pé ká bẹ̀rù Allahu Rabbil Alamin lónìí kan ìjọsìn kan ni nínú àwọn ìjọsìn ilé tí ọlọ́run bá sí ọ̀ràn yẹn lórí wa tó sì ọlọ́run ti sọ nínú suratul Ma'idah ayé kẹrìnlélógójì ọlọ́run ní fala takhshawu an-nasa wakhshawun fala takhshawu an-nasa wakhshawun ẹmẹ́sẹ̀ jáni tí wọ́n máa bẹ̀rù àwọn èèyàn èmi ni kẹ́ ẹ máa bẹ̀rù ẹmẹ́sẹ̀ jáni tí wọ́n máa bẹ̀rù àwọn èèyàn èmi ni kẹ́ ẹ bẹ̀rù ẹ̀rí lọ́pọ̀lọpọ̀ gbà ẹ mọ òdodo lódodo ẹ mọ òtítọ́ lótítọ́ ṣùgbọ́n ẹ kọ̀ láti sòdodo ẹ yẹra fún òtítọ́ nítorí bẹ̀rù àwọn èèyàn nítorí káwọn èèyàn má sọ yín lẹ́nu nítorí ìbẹ̀rù àwọn èèyàn àìmọye òdodo ilé fi ha para àìmọye ojú ọ̀nà mà lẹ́yìn náà máa pè ní sínà nítorí kẹ́ ẹ má bàa tẹ́ lọ́dọ̀ àwọn èèyàn ẹ má bẹ̀rù àwọn èèyàn nítorí kọ́ má bàa jẹ́ pé wọ́n mú ohun ti yín wọ́n sọ pé ọ̀nà sọ báyìí wọ́n lọ wí báyìí torí ẹ̀ ọlọ́ni fẹlẹ́ àtàkùsọ̀wò nàásà wàhṣọ́wò ẹ akramakumullah ọlọ́run ẹni dára ó tún pa kéèsì lọ sí ibi bó ti ṣe pàtàkì tó àníkọjọ pọnà ọba nìkan òun náà máa bẹ̀rù á máa bẹ̀rù á sì máa gbéga nítorí pé ọ̀pọ̀ nínú àwọn èèyàn tó ṣe kí nǹkan mi tó yàtọ̀ sí ọlọ́run òun wọn bẹ̀rù ọlọ́run ọba ni wa iyyaya farhabun yóò bó sọ̀rọ̀ nù suratul Baqara ayé ogójì èmi nìkan nìkan ẹ máa bẹ̀rù kẹ̀sì máa ṣe àgbéga mi èmi nìkan nìkan ẹ máa bẹ̀rù kẹ́sì má títóbi mi fún mi eléyìí túmọ̀ sí pé ọ̀ràn yẹn ló jẹ́ lórí wa o kájà ni tó ṣe pé àní gbé ìbẹ̀rù wa kágbé lọ bẹ́ẹ̀ lómi tó àtọ̀ sí Allah ẹgbẹ́ lómi láì máa bẹ̀rù ẹ̀rí ní kálukú látàrí pé wọn náà wọn gbọ́ lódodo nǹkan míì ni wọ́n ń pè lẹ́yìn rẹ̀ nǹkan míì ni wọ́n ń wárí lẹ́yìn rẹ̀ ẹ sì rí pé bí wọ́n ti ṣe ń pè kílẹ̀ jẹ́yìn ń bẹ̀rù ogun náà ogun ni nítorí pé kíni wọ́n máa bẹ̀rù rẹ̀ wọ́n máa wá júwe pé oríṣi ogun mélòó lọ́wọ́ ogun kan máa jẹ kíní kan ogun kan máa gba kíní kan wọ́n máa wá júwe lọ́wọ́ ogun gbogbo tó bá fẹ́ ṣe láyé wọ́n máa bẹ̀rù ogun ni tí kìlọ̀ bá ṣe ó lè kógun ti bínú sọ̀ bẹ́ẹ̀ ni ẹni tó yẹ kí ọ̀yà ló ń sìn ọ̀yà ni wọ́n máa bẹ̀rù ẹni tó yẹ kí òrò ló ń bọ òrò ni wọ́n máa bẹ̀rù ẹni tó yẹ kí eléégún ni eégún ni wọn máa bẹ̀rù òkà kan jàǹkà ọ̀kan lágbóni ẹ̀rí kí ọ̀pọ̀lọpọ̀ gbàtọ́ bá jẹ́ kúrú rẹ̀ ọ̀nà ni wọ́n ń sin lẹ́yìn Allah òní wọn máa bẹ̀rù yàtọ̀ sí mùsùlùmí gidi òun ní bẹ̀rù kankan ju Allahu Rabbul Alamin lọ ó sì yẹ kúrú náà ṣebí Allah òní wọ́n ń sin tọ́lá wa yẹ kó tó máa bẹ̀rù ilé ọdún tó fi wá jẹ pé ìwà náà ó ń pera rẹ̀ mùsùlùmí ó tún wá lọ máa bẹ̀rù àwọn òòṣà wọn máa bẹ̀rù ṣètọ́ni wọn máa bẹ̀rù èṣù wọn máa bẹ̀rù gbogbo àwọn alálùfò eléyìí táwọn èèyàn ń tẹ̀lé yàtọ̀ sí Allahu Rabbul Alamin ọjà àdúgbò èsè mùsùlùmí kẹ́ èsè mùsùlùmí rárá rárá mùsùlùmí àgbà bẹ̀rù kankan yàtọ̀ sí Allah torí pé kò sí kankan tó lè ṣe ntọ́ọ̀fẹ́ sí ọ tó lè mú kí ntọ́ọ̀fẹ́ sí ọ tó yàtọ̀ sí Allahu Rabbul Alamin ọlọ́yẹlẹ́dàá ni ó ròyìn àwọn olùgbàgbọ́ òdodo ọlọ́run olùgbàgbọ́ òdodo lódodo أولي ويخشون ربهم وخافون سوء سوء الحساب وما بيروا لدعوة وسما بيروا يصيروا بركو كما جاء وتبعد جوج من القيامة إلي وأن سورة الرعد آية قرآن للوجن وما بيروا لو لدعوة pẹ̀lú sísí agbègbè rẹ̀ wọ́n sì tún máa bẹ̀rù ìṣirò burúkú kọ́jà táwọn tọ́ba di lọ́la gbẹ̀ndàlùkìyàmù gbogbo ẹnikẹ́ni tó bá ń bẹ̀rù ọlọ́wọ́ bá nípa pa bíbẹ̀rù rẹ̀ tó lè pé ń páyà rẹ̀ nípa pa páyà rẹ̀ tó sì jáde tó ṣe é pé ó tún ṣe àgbéga Allahu Rabbul Alamin tọ́jú bí ti ṣe ń bẹ̀rù rẹ̀ ẹ̀sẹ̀ ńlá rẹ̀ jẹ́ wọn tó bá di lọ́wọ́ àgbéǹda al-qiyama ọlọ́run ni waliman khafa maqama rabbihi jannatan gbogbo ẹni tó bá bẹ̀rù ìdúró tọ́ba ń bẹ̀rù olúwa ẹlẹ́dàá rẹ̀ eléyìí túmọ̀ sí kẹ́ni tí kì í bá bẹ̀rù Allah ọ̀dájú kò síra rẹ̀ ni o kò sí kankan tó rí gbà torí tẹ́lẹ̀ náà tọ́ba ti bẹ̀rù Allah Islam wo lọ fẹ́ sọ pọ̀ nsè. ọlọ́run yóò dára ó tún sàlàyé nínú súra mi ìyẹn súratu Ibrahim ayé àkọkànléní ogóje ọlọ́run bá sàyé ẹ̀sán ńlá eléyìí tó wọ́n fáwọn ẹrú òun táwọn ẹ̀rọ ìgbà onídàárí kẹlẹ́mẹ́ ẹsẹ̀ yóò ní jẹ́ tẹ̀lé kankan o ẹ̀yà àfi tẹ̀lé tí bá ń bẹ̀rù ìdúró rojọ́ níwájú ọlọ́run tó bá ti jẹ́ ọgbẹ́ni alùkìyàmà tí sì ń bẹ̀rù àwọn ìlérí ìyá eléyìí tọ́lá wọn bá ti ṣe fáwọn ẹni tó bá takò tiẹ̀. táwọn ẹlẹ́ni náà tẹ̀sán ńlá ń bẹ fún ẹ̀sán pé mo ń bẹ̀rù ọlọ́run tí wọ́n jẹ́ ní kíká nínú ìṣirò ìdájọ́ ọlọ́run láti ilé ayé ń bí ọlọ́run ẹlẹ́ni ti máa ń pààyàn ọlọ́run ọlọ́run ẹlẹ́dàá ìgbà nìkan máa bẹ̀rù ohun àyàfà àwọn ẹni tó bá ní mà innama yakhsha Allaha min ibadihi al-ulama ẹnìkan ti bẹ̀rù Allah nínú àwọn ẹrú rẹ̀ àyàfà àwọn ẹni tó ní mà àwọn máa sọ pé àsìkò tó bẹ̀rù ọlọ́run tó yẹ kó ìbẹ̀rù ọlọ́run ó lé ọ̀jẹ̀nà sáti ṣàìdá ìbẹ̀rù ọlọ́run ó mú ọtí dáadáa wọ́n ní ní ẹ fi gbogbo ńtọ́lọ́ ní ká máa ṣe làá máa gbogbo ètò ní ká ṣe àá máa fi hapa ni ìbẹ̀rù ọlọ́run náà rà ìmọ̀ náà rà dà kò sábà ní fún nítorí pé ìsànpè ní mà lábẹ́ òfin ọlọ́run ó lè níta ọmọ tó lò ọmọ tó lò kí ti kó tíra jọ àbí wọn bá ti sọ̀rọ̀ kan wọn máa kọ́rọ̀ dálẹ̀ bí ẹyẹ ayé kò tọ́ ni mà tí sì ń nínú lílọ́mà ọlọ́nìkan bẹ̀rù ọlọ́run ìbẹ̀rù ọlọ́run adá gbọ́dọ̀ sọ pé ọmọ ntọ́ pamá sọ̀rọ̀ kọ́ bẹ̀rù ọlọ́run ọlọ́run sọ pé kò sẹ́ni tí èèyàn jẹ bí bò rí ọ ìbẹ̀rù ọlọ́run náà dà wọ́tọ́ ẹ olókè ó sì máa ń tọ́nà wọn bá wí ó ń dìnnà ní ọ̀daràn burúkú olè ó tún jalè ó ń jíwó àwọn èèyàn ọmọ tí àwọn jẹ kò ní kíní kan tó ṣe nítorí pé gbowó min ibadihi al-ulama ẹnìkan kì í pààyà Allah nínú àwọn ẹrú ẹ̀ àfàwọn onímọ̀ gbọ́dọ̀ wọn ti wá rẹ nìkan tó ló ń kọ́ nípa ẹ̀sìn tó wá jẹ́ pé gbogbo tó takò ẹ̀sìn ìlú ọmọ ẹ̀sìn gbogbo tó sì ní ká ṣe ìní máa jìnà sí ìmọ̀ náà dà kò nímọ̀ torí pé nítorí pé nímọ̀ kí kọma tẹ́ra rẹ jẹ kọ́mọ kí alukurani kékuké kọ́mọ sọ fáwọn èèyàn ìkọlọ sọ anabi sọ lórí irọ́ àbí lórí lori náà yóò di yòó. ìmọ̀ náà wà dà torí ẹ̀ ẹni tí bá tó bá ma lódodo yóò máa bẹ̀rù ọlọ́run wọ́n ní ìbẹ̀rù tí ń bẹ pẹ̀lú èèyàn onílàmì kan gbòógì eléyìí tá a máa ọyẹ kọ́ máa bẹ̀rù rẹ ni kéésì bí yorùbá ṣe máa ń dáṣà ipò ẹni tó bá mọ ọlọ́run gan òun ló tọ́ lọ́n sẹ̀ ẹ wò nítòfin sọ ni pé ẹnikẹ́ni tó bá ti lè mọ ọlọ́run ní pàápàá mímà rẹ̀ àwọn ni máa bẹ̀rù rẹ̀ tó máa jìnnà sí nítorí kí wọ́n máa ṣe tí wọ́n sì máa gbárùkù tì nítorí káwọn ṣe kéésì báwọn èèyàn ti wá sí máa dáṣà ipò ẹni tó bá mọ ọlọ́run ló tọ́ lọ́n sẹ̀ a'udhu billahi minash shaitani rajim ẹ̀rí tí yorùbá jẹ́ni tí ń ìbẹ̀rù ọlọ́run ó máa ń lé ní jìnnà sáti máa se. ó máa ń lé ní jìnnà sáti máa ṣẹ̀ Allahu Rabbul Alamin torí ẹ̀ wọ́n ní ìbẹ̀rù ọlọ́run ó máa ń dà gẹ́gẹ́ bí ó máa ń dà ni ọlọ́pàá tó ṣe é pé wọ́n yàn sọ́yàn tí wọ́n máa sọ́yàn ní gbogbo gbà tó bá ti rí pé èèyàn fẹ́ fojú ọ̀nà sílẹ̀ yọ da padà sójú ọ̀nà tó bá rí pé èèyàn ti fẹ́ gbàgbé ìrántí yọ tí a fẹ́ fi gbẹ́ sọ́nà ìbẹ̀rù ọlọ́run ni wọ́n máa sọ fún yàn pé o ti fẹ́ kó lójú ọ̀nà tí a bá ti fẹ́ gbàgbé láti máa ṣe rántí ọlọ́run tábìlì òbí ọ̀sẹ̀lẹ̀ sí tí gbogbo ẹ̀kọ́ aburú sí láti máa dà lọ́ ọlọ́pàá yẹn ni wọ́n máa rán létí ṣe rántí ọlọ́run o ti fẹ́ fojú ọ̀nà ẹlẹ́ o kí ẹ̀fọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ fa idahum mubsirun wọn lájọjú àwọn ẹni tí ń pààyàn lọ ní ìgbà tí a ṣe tán tó bá fẹ́ fọwọ́ bá wọn tó fẹ́ mú wọn kó ojú àná tó fẹ́ sìn wọn lọ́nà ní kíá ni wọ́n rántí látàrí ìpayọ̀ ọlọ́run ọba tí wọ́n ní ni wọ́n bá dẹni tó ṣe é pé ó ríran tí sì ń ṣe ńtọ́tọ́ tó dènà sí ńtọ́tọ́ wọ́n dẹni tó ríran tí ń ṣe ńtọ́tọ́ tó dènà sí ńtọ́tọ́ so bẹ́ẹ̀ ni àwọn ẹni tó ṣe pé wọ́n ń Allahu Rabbul Alamin ẹni tí ń Allahu i kì í jẹ ọjà yàtọ̀ sẹ́ni tó ṣe kì í páyà Allahu Rabbul gbé ni wọ́n hmm, ibi tó na wà nìyẹn ó ti wá ti dùn sínú àná ó ti sọnù pípọ̀ ó ti jìnnà sójú àná kó tó wá di láti padà sójú àná yóò wá pé àánú yẹn lọ́mọ báyìí orí rẹ̀ náà ló fi parí ìgbésí ayé rẹ̀ ìbẹ̀rù ọlọ́run sọ́wọ́ wa jẹ̀mọ́ tó bá yẹ kó àbá ń bẹ̀rù ọlọ́run ọba nípa àpá bẹ̀rù rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan iná làbá ti pati ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá à ń ṣe eléyìí ọ̀dà làbá ti fi sílẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nígbà tó ti pé ojú ayé nígbà táwọn bá wà ní kọ̀kọ̀ wọ́n máa wá gbénú òkun wọ́n máa hùwà àbàjẹ́ máa wọn ọ̀bẹ̀lẹ́dàá wọn ọ̀fẹ́ wọ́n máa ṣe nǹkan tó lè kó bá ní ohun tó lè bá ní lẹ́sìn jẹ́ lórúkọ pé mùsùlùmí làwọn kódà àwọn gan alára àwọn ń tẹ̀lé nàbà sallallahu alayhi wa nígbà tó pé pàápàá wọn wọn ó náà ní pé pé tako lásán Islam sílẹ̀ ọjọ́ ti pẹ́ irú rẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ tó kí wọ́n máa ṣèṣe pé òun ti gbẹ́sìn yìí òun sì tẹ̀lé tà nàbì sallallahu alaihi wa sallam ṣùgbọ́n tó ṣe é pé subhanallah òun náà tún pọ̀fọ̀ subhanallah òun náà gbogbo àdìjẹ gbogbo àfúnjẹ gbogbo àwọn irú àwọn oògùn òfò eléyìí táwọn babaláwo ń ṣe iná lẹ́yìn máa bá pọ̀lọpọ̀ nínú wọn tún ṣe òun náà tún máa kí fa yóò tún máa kí ọ̀pẹ̀lẹ̀ ìwọ́sọ̀ lọ mùsùlùmí bóògùn ni babaláwo ti ṣe rí àbúrò kọkọ rẹ lásán ọyọ kù níbi àtijọ́ ṣẹbọ ni ọyọ kù nínú àtijọ́ ṣẹbọ lópin ìgbà tó bá ti jẹ́ pé ìwọ orúkọ lásán ló fi ṣe Islam ìwọ náà ò ń pe fa ìwọ náà ò ń pe ọ̀pẹ̀lẹ̀ ìwọ náà gbogbo nǹkan tí àwọn tí wọ́n ti awo tí wọ́n ń ṣe ni ìwọ náà ń ṣe tọ́ba wọn sọ̀rọ̀ àwọn ní tí wọ́n sáwo wọ́n máa sọ pé à ó sì ń bẹ́ẹ̀ náà mùsùlùmí o kódà táwọn náà jẹ́ àfa kódà àwọn táwọn náà jẹ́ lè máàmù tó yẹ ọmọ ẹgbẹ́ àwọn làwọn náà nínú ẹgbẹ́ ológbò ni nítorí pé kí ni wọ́n wò pé nìkan rà wọ́n ìdí nu tó fi jẹ́ pé wọ́n hùwà àbàjẹ́ wọ́n tẹ̀síwájú pé tí ó jẹ́ wọn sórí ibú rọrùn a'udhu billahi minash shaitani rajim. ẹ gbé pamọ́ gbé pamọ́ gbé pamọ́ lérò pé ẹnìkan kọ̀ kúkú ní rí nígbà tó gba ayé bá sùn wà wá bọ́ sáàrin ìtalágbó léyìn wà á sá aṣọ ògùn wà á sá mára bàǹtí ògùn wà á sá mádì ọmọ wa pọ̀fọ̀ ní mẹ́sàn-án wà ẹ pé àwọn olórí ibú náà ń ṣe tahajud nìyẹn olórí ibú náà ń ṣe kìyàmù lẹ́lì nìyẹn ńgbà tó ń pọ̀fọ̀ lóru kí ló ń ṣe tahajud olórí ibú akramakumullah tọ́ba wọn pọ̀fọ̀ tán tó kó gèdè tán tó gbogbo ẹ̀ tán yọ wọn bọ̀ ya yọ bọ̀ sẹ́gbẹ̀ kan ìgbà náà ni ó tó lọ sùn nítorí pé rẹ̀ onáà ní pé ń tó ń ìran àkàlàmàgbò kan ò sì ní sálà ìlẹgbẹ̀rún ọdún ọ̀daràn burúkú àwọn bá bàbá ńlá rẹ gbónúgbó làwọn àwọn ìyá ńlá rẹ àkàlàmàgbò làwọn wàlà hàwùlà wàlà kú wàtà ìlà bìlà. tí wọ́n sọ àwọn tí wọ́n sọ àwọn náà sallallahu alaihi wasallam irú àwọn ọ̀daràn yẹn olè sallallahu alaihi wasallam tiẹ̀ yóò kilẹ̀ ọ̀daràn yẹn iná ni mo ti ní sọ̀rọ̀ kọ́ ọ̀lọ́rọ̀ subhanallah àti ẹni ọ̀daràn burúkú ọlọ́mọ ọlọ́njọ́ ọmọ ọmọ gbé pamọ́ gbé pamọ́ pamọ́ títí yọ ọmọ gbé tó gbé pamọ́ yọ padà yá ni padà hàn nítorí pé tí ọba hàn sára lé ọlọ́ọ̀lẹ́ ní kọ́ hàn sára àta ìsì máa tètè hàn sára lé jọ ara lọ. àṣírí wa tú ọ̀hún ni ṣètọ́ni ni o ṣètọ́ni ló ń lọ ọ tilẹ̀ jẹ́ pé nǹkan yẹn o ti wà lórí rẹ o ti lé lógún ọdún àṣetọ́ni ní lọ ọ̀daràn rẹ. ẹ sọ pé àwọn ọmọ wo ládùúgbò nílùú lágbègbè ẹni e wọn náà bọ̀ wájú àwọn mọ̀láfíkì àdínì àwọn ọ̀daràn àdínì ẹni tó ń pè ẹ̀sìn yín gan yẹn ní fi ṣe ọ̀pọ̀ máa pè gbogbo òròfò ní máa ṣe gbogbo ẹlọ́sọ̀gùn ẹsẹ̀ Islam ní kíkí ọ̀pọ̀ inú ọ̀daràn máa rẹ̀ ni pé kámẹ́sìkì ọ̀fẹ́ pàdé èyí tó ń ṣe ń jojúmọ́ ńkọ́ wala hawla nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àṣírí rẹ̀ oní tú títí dọjọ́ kú ikú máa tú àṣírí èèyàn torí pé ẹni tó kú kò ní sáǹfààní fún un nígbà tí ọmọ pọ̀ là ní bọ̀ tí ọmọ pọ̀ tún là ní bọ̀ àǹfààní òní sí fún láti sọ pé gbogbo ògùn yẹn bí tá a kó pamẹ́ gbogbo kíní ọ̀yẹ́ tètè lọ́kọ́ ẹ̀ tètè lọ́kọ́ torí tí mo bá kú káwọn èèyàn mọ̀ rí. àfà láti ilé ọ̀pọ̀lọpọ̀ fi máa tú lẹ́yìn fún wa. irú àwọn ẹni tó kú nínú ìjàmbá ọkọ̀ tọ́wọ́ lórúkọ pé a ah, ẹni tó pé mùsùlùmí ni o náà ni o wọ́n bá gbé síbi tá a fẹ́ wẹ̀ wọ́n fẹ́ pọ̀ sọ ní ara rẹ̀ wọ́n bá gbọ́ ní oríṣiríṣi di rẹ̀ jíjẹ́ sọ alùsùn náà ni máa di gbogbo yẹn fi fi lẹ́nu alùsùn náà náà ló máa alùsùn náà ni wọ́n máa bá wọn sọjú Ọ̀ṣun Òṣogbo alùsùn náà ni wọ́n máa bá wọn bọ alágẹmọ alùsùn náà ni wọ́n máa bá wọn tẹ̀yọ̀ alùsùn náà ni wọ́n máa bá wọn sí ọ̀rọ̀ alùsùn náà ni wọ́n máa bá wọn sí sàkó alùsùn náà ni wọ́n máa bá wọn tẹ́kú alùsùn náà bò àbí ahlùn náà àwọn máa ná. àkàràmọ̀kùnmọ̀lá ìsìláàmù yẹn ti ẹ̀ta jẹ́ ìsìláàmù yẹn ti ẹ̀ta jẹ́ ìsìláàmù yẹn tẹ̀sí ojú ayé bíkọ́ tó bá bọ̀rọ̀ àti sí tó àwọn mùsùlùmí jẹ tó fi jíjọ́ kú rẹ̀ táwọn mùsùlùmí tó kí wọ́n ṣe sọ láti ṣe kò sí aláfààní torí tá a bá tẹ̀sí ṣe sọ láti sọ máa ń nála kò nílò fún àkànní gbẹ́rọ̀ látàrí báwọn ọmọ ni tó ń dáwọ́ bí wọn táwọn ṣe sọ láti síra ẹ̀ la agbèdè bẹ́ẹ̀. torí délé ọdọwọ wa ọdọwọ wa ètò bẹ́ẹ̀ ọkàjá jù òun náà ní ti wọ tó pera rẹ lẹ́ni tí ń tẹ̀lé súnà pera rẹ mùsùlùmí gidi wọn náà tún wá lò tún sóògùn òfò lò tún sóògùn àdánù lò tún sóògùn orí ibu agbọ́dọ̀ ẹgbẹ́ ti fi ra wọn hàn báwo làwọn òṣèkú làwọn ogun oko làwọn bá kú àwọn ẹgbẹ́ mùsùlùmí ti dín tán táwọn eléyìí ti clear bó wà ní tiẹ̀ tó ń tẹ ọ̀rẹ́ dànù òfin sùnmi káàkiri lásán tí wọ́n ń kíláàsì káàkiri lásán tí ń tó kùn bí ìdánilẹ́kọ̀ọ́ káàkiri lásán tí tọ́ ọ̀rẹ́ jẹ. ṣé ẹ bá fẹ́ ṣe Islam yóò dúró gidi ni o yóò dúró gidi ogun kọ́ pé kọ́jà ọ̀rẹ́ ó lékún sí kójó yọ ogun kọ́ sí pé kíkọ́ bò lékún sínú tọ́lọ̀ ọ̀bọ fún ọ ogun kọ́ sí pé kò borí ọ̀tá tọ́lọ̀ sọ pé yóò borí rẹ ogun kọ́ sí sí tẹ́lẹ̀ nípa ọmọ ọjọ́ tẹ̀lẹ̀ kó tẹ́lẹ̀ kó tẹ̀lẹ̀ ogun náà dà ta ló ogun ogun àdánù àwọn bàbá sọ sóògùn títí tó ń pa wọn tó yẹ bàbá ológun yẹn kú kọ̀ọ̀dọ̀ òkú là ọ̀yẹ́ kó ti sọ̀gbọ́n kú kó ikú pa wọn ó pa wọn bàbá rẹ tí wọn bá wọn kọ́ mọ̀kàmọ̀kà ni jẹ́rẹ́ lọ. ẹ̀sìn ọ̀hún wa lọ sí àmà bẹ̀rù ẹ̀ àmì bẹ̀rù ọ̀hún àmà tẹ̀sí ọ̀hún nítorí pé kí ayé lẹ́sìn yẹn kò tó ní. tẹ́lẹ̀ pa ìlànà ọ̀gbọ́n níjọ́ máa ṣe sí ìsìlámù nù. yẹ́n máa wọlé pé sẹ́nìkan rí mi bẹ́ẹ̀ ni kò ọba tí ọba rí ọ Allahu Rabbul Alamin nǹkan káwọn ọ̀mbrẹ́là dábì borí tí òfin ní yọ lọ pé wọ́n lọ wà ń bẹ̀. ká gbìyànjú láti wá ta poli tá a dà borí tí màlẹ́kà ti ń kọsẹ́ wá lè òfin ní màpá wà lọ́dà wò. ká máa rán mú pamá gbóhùn sókè ká fi máa pọ̀fọ̀ kí màlẹ́kà òfin má máa ń jọ́kọ̀ lẹ̀. tó gbogbo ẹ̀ ṣeéṣe kò lè ṣeéṣe oríṣi ẹlẹ́yìí báyìí ẹni bá fẹ́ sin lọ́rùn. tó bá jẹ́ mùsùlùmí òdodo kó jẹ́ mùsùlùmí òdodo ẹni bá jẹ́ pé ń tara rẹ̀ dànù tí o fẹ́ islam tẹ́ pé ogun orí ibú ní gbé dákun fi hàn àwọn mùsùlùmí kéwèé sara wọn jẹ́ kí kálukú sinmi lórí pé àwọn olóòfò ẹlòmíì fi islam sílẹ̀ wọ́n ẹni tó lọ́ọ́ sóògùn àdánù ọ̀hún wá ọ̀fẹ́ ká oògùn lọ́nà tó ṣe pé yóò gbé e láti nàìjíríà yìí yóò lọ jẹun sọ́kàn nínú àwọn àlú òyìnbó yóò gbé e láti nàìjíríà yìí yóò lọ gbé e sọ́kàn nínú àwọn Latin American countries lọ́nà tó ṣe pé wọ́n gbé kokéè tó máa gbé kokéè yẹn ọ̀pẹ tó kò tí ẹ̀ ní jẹ́ kó wọ́n gba airport sẹ́yìn mùsùlùmí náà máa ronú òfò báwọn tí ọ̀há rí ṣe tó ń ti pé àwọn ọ̀gá rẹ nínú yíya ọ̀daràn kò sẹ́ni tó rírú ẹ̀ ti gbọ́ pọ̀ ọmọ nàìjíríà nílùú òkèèrè ti gbọ́ ọmọ nàìjíríà ti nílùú òkèèrè látàrí pé wọ́n gbé àtíkè ìbílẹ̀ wọ́n tonti gbogbo eléyìí báyìí tọba wa kó àdánù jọ tán owó tó yẹ pé oògùn òfò náà là ń ṣe sí kótó ti pa ni oògùn àdánù iná ìlàgbéjẹ pa afẹ́káfẹ́ rí kó gbé wa ká bára wa níbi tá à ń lọ láì jẹ́ pa àwọkọ̀ gbogbo ẹ̀ bá kó oúnjẹ tán ọmọ akọ nǹkan mọ́sálásí ọmọ akọ ń sèrànà lọ́wọ́ fẹ́ sìn sẹ́rù owó fòun lọ́lọ́wọ́ bá bùkátà káfíìrẹ̀sì lọ́ọ̀ni sẹ́rù owó àdánù lọ́lọ́wọ́ bá bùkátà pé káfí gbẹ́sìn òǹgàdì ọlọ́wọ́ bò bùkátà rẹ̀ ọlọ́wọ́ bò bùkátà rẹ̀ àwọn mùsùlùmí wọ́n rí i pé àwọn ẹ̀kọ́ tó ń kọ́ lọ́dọ̀ Muhammad sallallahu alaihi ó ti tó wọn ó ti tó wọn gbọ́gà wa bó ti ṣe jẹ́ pé ńlọ́lọ́wọ́ bá rán ó lọ anabi tó nígbà títí gbẹ̀ndà tó ń ti bó ti ṣe wa nù gbogbo òdodo oríṣiríṣi nǹkan

a máa pé kóògùn kó gbé kó gbé kó gbé kọjú orí tiwa kọ́mọ́sẹ̀lẹ̀ sáwa sóògùn kan wà tó lè ṣe bẹ́ẹ̀ ni kò sí torí tó bá jẹ́ kóògùn kan wà tó lè ṣe bẹ́ẹ̀ àwọn kan bá máa gbáyé wọn ò ní sáré láéláé wọn bá máa gbáyé òṣì bá ti ta wọn láéláé wọn bá máa gbáyé ikú ò ní jẹ tiwọn láéláé àmọ́ kò rí bẹ́ẹ̀ wa ma ja'alna li basharin min qablikal khuld afa in mitta fahumul khalidun àkọ́kọ́ lẹ̀ fẹ́nìkan pé wọ́n máa gbélé ayé gbére kése sílùú anabi muhammed sallallahu alayhi wa sallam ṣètò ọba kú àwọn ẹni tí ń dún kòkò àwọn ọmọ abẹ ni. bákan náà anabi ibrahim alayhi salam ó ń sọ nípa allah rabbul alamin fáwọn bàbá rẹ̀ àwọn èèyàn rẹ̀ tí ò mọ lọ ó ní wa idha maritu fahuwa yashfin tí mo bá ń wò mí sàn àwọn Ọlọ́run gan sọ bẹ́ẹ̀ aleyhi sẹlẹm ojú rẹ ló ṣe báyìí tọ́mọ rẹ fi parun pẹ̀lú àwọn ẹni tó parun bẹ́ẹ̀ ìyàwó parun anabi lóòótọ́ aleyhi sẹlẹm ìyàwó rẹ parun bẹ́ẹ̀ náà ni anabi muhammed sallallahu alayhi wa sallam báyìí gbogbo ọmọ ti sálẹ̀ sí ẹni tó ma wà tún Fátímà wá bá Muhammad alayhi wa sallam nígbà tá nàbì jókòó àwọn ìyàwó rẹ̀ Fátímà sì lọ bá nàbì alayhi wa sallam anábì wa rọra sọ̀rọ̀ jẹ́jẹ́ sí létí nígbà tí lọ nígbà rẹ́rìn músẹ́ náà bá rọra rẹ́rìn músẹ́ ka mọ́wọ́ torí àwọn obìnrin pẹ̀lú owó kí ní bàbá àtọ́ máa ń sọ tí wọ́n rẹ́rìn tí wọ́n fọ àwọn àyíṣọ́ òrèsì rẹ̀ o títí táwọn àbí fi kú màtàlẹ́bí wa kú tán wa pe pé ya ìyá mi ṣé ẹ rántí kan báyìí báyìí sẹ́yìn àti bàbá yín tẹ́ ń sọ̀rọ̀ níbi táwọn ya ànábì sallallahu alaihi wasallam tá a ti jókòó pẹ̀lú ẹ̀ ẹ̀rẹ́rìn jáde àti rí pàlẹ́bí náà rẹ́rìn músẹ́ ẹ̀dọ́kùn náà kí ni tẹ́ sọ ń yín subhanallah Fatima radiyallahu anha ó ní à ah, tẹ̀lé abínú náà ń sọ ni pé tí mi bá kú tán ìyẹn anabi sallallahu alayhi Taa ta ni nínú àwọn ará ilé rẹ̀ èmi náà lọ́mọ tó kù àtẹ̀yìn ìyàwó rẹ̀ ta ló kọ́kọ́ kú sọ Ikpe ń tẹ́lẹ̀ fún mi ro nu lọ́wọ́ àgbè mi nú ànábì náà fi torí ẹ̀ kò sí gbogbo àdánwò tó lọ dá fún gbogbo àmì tó lọ fẹ́ yẹra fún tọ́ǹfì nítorí rẹ lọ sógun orí ibùtọ́ nínú Islam wọn máa yọ sí ni àfi tọ́lọ̀ wọn bá kọ́ wọn ò bí ìyá aláìyá ògùn fi olóògùn òkúkọ òsì tí ó pè tí ọlọ́run sọ pé òsì ọ kọ́ ọ sí ọ tó bá sì wà wá káwò. ọgbọ́n tọ́lá sọ ni nínú hadith kùsì ọlọ́run bá sọ pé máa Adam tó bá pé gbogbo àwọn èèyàn pátá wọ́n bá péjọ ẹni àkọ́kọ́ wọn àti ẹni ìgbẹ̀yìn wọn lórí pé fẹ́ fi nǹkan kan sí ọ wọn ò ní rí àǹfààní kan ṣe fún ọ yàtọ̀ sí tọ́lọ̀ ti sọ pé yóò ṣe ọ. tí gbogbo ẹ̀rọ bá péjọ pé báwọn ọba tiẹ̀ jẹ àwọn olùgbà yà á sọ ọ́ di ìdájà wọn ò ní rí nǹkan kan ṣe fún ọ yàtọ̀ sí tọ́lọ̀ ti kọ wọn ò bí yàrá yà wọn dà. ìmánì nìyẹn ọ̀pọ̀lọpọ̀ ní ìmánì lọ́pọ̀lọpọ̀ torí àwọn ti jẹ́ pé gbogbo tọba ní imáni òdodo ọmọ pé nǹkan kan ò lè sí àfin tọ́lọ̀ bá kọ kí wọn fẹ́ sọ adé di ogun ìwọ tó ti gbọ́ náà ń gbọ́. tó bá mú ọmọ pé nǹkan míì yàtọ̀ sí ọ̀wọ́ lọ́jọ́ ló ti gbọ́ náà gbọ́. kí wọ́n tó ní bẹ́ẹ̀ rọ náà. ọba tó ṣe pé tó ní kí dáadó sí ọ wọn ò bí ẹnìkan dáa tí ó dáadó. tọ́wọ́ ní káyọ̀ sí ọ wọn ò bí ẹnìkan dáa tí ó di lọ́nà. gbogbo ẹni tí wọ́n ń tàn jẹ ní kọ́lọ́ mẹ́jẹ kó kú ságọ̀ kọ́ mọ́ lórí àgọ̀ ìwọ náà sọ pé kópa babaláwo bí ẹni pé kò ní ifá má ọ̀pọ̀ ń ṣègùn bí ẹni pé kò légbògì kí wọ́n ní ifá lè ṣe wájú kú wọn ò bí bàbá Canada kí lè gbògì lè ṣe wájú kú wọn ò bí dà gbàdá àwọn owó tuntun àwọn olóògùn òfò wọ́n ní kò sóògùn torí ti kú sí àkókò ìyàjú ẹ̀ olóògùn olórí ikú náà olóògùn olórí ti bàtẹ pé kíkọ ọmọ ti ọ̀rẹ́ la láfíríkà tá a wà yìí ó tó bẹ́ẹ̀ àfi tó o bá sun fi tẹ̀ fún wa. sọ̀tọ́rí pé gbogbo nǹkan tó wà ọba bá fẹ́ kọ́ sẹ̀ wà láàyè ọ̀sẹ̀ náà ni kò sí ní tó lè di lọ́nà fẹ́ẹ́ mọ́tò mọ́ ogun ò ní pé yóò di ntọ́lọ̀ ń fẹ́ lọ́nà ẹ dákun kí á ní ọmọ lọ́ọ̀ni tí ọba jẹ́ dáadáa ló ń bọ̀ ẹnìkan Ọ lòun ti sogun pé dáadáa òní dọ́dọ̀ rẹ̀ wọn ò bí ògùn náà ọ̀dọ̀ ta ni ti ń bọ̀ ọ̀dọ̀ ọlọ́run ẹlẹ́dàá tó bá dẹ́gbà ìdá lọ́lọ́run kọ pé kọ́ máa bọ̀ wá bọ̀ ògùn abẹ́ di lọ́nà kọ́ máa jẹjẹ wọn ò bí ògùn náà àfi kọ so imáni mùsùlùmí o èsì imáni jakujaku tó fi wá máa gbéra ológun lọ Mẹ́kà

tún wá dé aláìlérò ọwọ́ ara rẹ̀ aláìgbádùn wọn náà ló tún á lọ lé babaláwo babaláwo wá ní ẹmú owó ẹ̀dá ní ẹ̀sìn ọ̀dájú kórì rẹ̀ ti dàrú ó sì gbádùn wàláhì lẹ́yìn ọ̀rẹ́ ńlá bọ́lọ̀ ṣe fún ọ ọ̀rẹ́ ńlá ọ̀dúnrún ńlá láti bẹ̀rẹ̀ ńlá jẹ́ ọlọ́run dákun má bàtì wá jẹ́ mùsùlùmí wọ ọ̀n ṣe Allahu akbar ọ̀rọ̀ màtúmà rẹ̀ Allahu akbar bọ́lọ̀ ń tẹ àwọn yẹn ọ̀rẹ́ kíkálukú ọlọ́run màtúmà rẹ̀ à ń sọ pé ọ̀nà ẹlẹ́dàá wa àkùbọ́ ọgbọ́n mi dúró lọ. ẹlẹ́kùn tó mọlẹ́ lélẹ́yìí kí wọ́n wá wàkúwà ká. kò Ya Allah ọba tó ní gbogbo nǹkan akbar olótóbi gbogbo nǹkan lọ ọwọ́ àti lélẹ́yìí ọ̀tún lọ wá ká. wọn náà lọ à ń di jàǹká ó ń di ò ń pe ò ń pe ò ń pe gbólóhùn àṣetọ́ni lẹ́nu lójoojúmọ́ kó tó sùn nígbà tó bá tún jí ọ̀dájú pọ̀ gbádùn ọlọ́run sórí fún ọ sí ọ mùsùlùmí ìwọ wá sọ pé jíjẹ́ mùsùlùmí kò já lọ́dọ̀ rẹ̀ kò já lọ́dọ̀ rẹ̀ bíi kọ́ ọ máa tún ṣe ń tọ́ bá àwọn bàbá rẹ̀ lórí ẹ̀ àwọn bàbá àtọ́pẹ́ tó ti kú nu ọ ọmọ abitọ́ wà wàláhì tàláhì bàbá mi ń bẹnu náà báyìí torí pé kò sí islam ìyá mi ń náà kò sí ìsìláàmù kù bàbá wo wà ní bàbá màmá wo ń bàbá rà tó bẹ̀rẹ̀ ẹgbẹ́ ń ta bá bàbá lórí ẹ̀ kó wá bá bàbá ìwé tí wá bá wa ní kété tá a gbé wọn sáré pé àlìsánná bàbá wa o lórí ọmọ ẹgbẹ́ ọ̀sẹ̀ fáàrí bàbá wo màmá wo màmá tó ti pé kò forí kalẹ̀ fọlọ́n bàbá tí ò sí Allahu Akbar rí bàbá màmá tó ti pé kò tẹ̀ wí ọlọ́dọ́dọ́ kò tẹ̀ ẹ̀sẹ̀ sí òdodo àmọ́ ikú ibi tí wọ́n ṣe ta tọ́ bàjẹ́ o kí tiwa ní kúkú bàjẹ́ sóní làákà èèyàn ó ṣe bẹ́ẹ̀ kò ní se bẹ́ẹ̀ ìsìláàmù ọgbẹ́tanjẹ́ o ìsìláàmù tọ́ọ̀bà ṣe kó o ṣe tọ́ọ̀bà ní ṣe pàtì kòésò ní bùkátà wa àwa là ń bùkátà rẹ̀ bí gbogbo ẹ̀yẹ́ tí wọ́n ń ṣe tó fi sórí rẹ̀ láyé tó fi sórí rẹ̀ láyé iná làwọn náà gbọ́dọ̀ gbìyànjú káwa náà kọ́rọ̀ tí wọ́n má jà tábàámà káwa náà ìsìláàmù ká fi sórí rẹ̀ ni ṣùgbọ́n ìjọba àti islam ò dúró gbogbo pálapàla gbogbo játijàti gbogbo pàǹtí yóò pàtì. wàá bọ́ ọ̀dọ́ oníṣòwò rẹ̀ láàrin láì jẹ́ kó o ṣe gbogbo àwọn nǹkan wọn yẹn kó o máa parí kó o máa parí ọ̀run kó o máa pa ọ̀run àbẹ̀rẹ̀. pé kín ká ní bàbá rẹ̀ nà ká ní ìyá rẹ̀ nà wọ́n dá wo ṣé bóun ti ń dá pálapàla wò ẹ̀ islam náà wò kórì ọlọ́run bá máa sọ ọlọ́run máa dáàbò bò ọ́ ẹ̀gbọ́n tó lọ sọ ni ó ní lè ìlà fi Quraysh ìlà fi him rihlata ash-shita'i was-sayf falya'budu rabb hadha al-bayt alladhi at'amahum min ju'in wa amanahum min khawf. àwọn Quraysh sáájú kí Islam ò tó dé wọ́n máa ń rìnrìn àjò oríṣi méjì wọ́n rìn alákọ̀ọ́kọ́ wọ́n rìn lọ sílẹ̀ Sham wọ́n rìn ẹ̀kejì lọ sí ilẹ̀ Yemen lórí káràkátà ọlọ́run wọn gbàgbèsì wọn ẹgbọ́n rẹ̀ ń ṣe òòtà rẹ̀ ń sìn nítorí láyé ká kàába kọ́lọ́ tó rán nàbì sallallahu alaihi wasallam sàgbàlá yìí òòtà kọ̀ọ̀kan kọ̀ọ̀kan ọgọ́rùn-ún mẹ́ta ó lé ọgọ́ta ńlọ́wọ́ àláyé ká kàába ẹ dákun gbọ́dọ̀ yóò ṣèṣe tọ́wọ́ àfùgà tọ́ ọlọ́run sọ pé àwọn òòtà tẹ̀ allahu rabbul alamin tó ní kaaba ní kẹ́ máa sìn kí ló dé tàbí gbọ́dọ̀ máa sìn ọlọ́run mú ẹ̀rí méjì wá alladhi at'amahum min ju'in ọba tó ṣe pé náà ní ń bọ́ yín tí ò jẹ́ kébi ọ̀pá yín gbogbo káràkátà yín kò tó pèsè owó gbogbo káràkátà yín kò tó pé kébi ọlọ́pàá yín ọlọ́run ní ń bọ́ yín wa amanahum min khawf ọ̀nà ìrọ̀bà tí ń sìn fún ẹ ní fàyàbalẹ̀ tí ò jẹ́ kí wọ́n jẹ́ ni tí ìbẹ̀rù tí ọba tiẹ̀ jẹ́ ọlọ́run ló máa ń fi ni láyà balẹ̀ ọlọ́run ọba ló máa ń tóni ọlọ́run ọba ló máa ń bọ́ ni kí ló dé tọ́jà pọ̀lọ́ ló ń sọ̀rọ̀ fún wa nǹkan míì tó yàtọ̀ sọ́lọ̀ là wá ń pè ọlọ́run tọ́jú wa nǹkan míì tó yàtọ̀ sọ́lọ̀ là ń dúpẹ́ fún ọlọ́run ọba ló ń sọ wa nǹkan míì tó yàtọ̀ sọ́lọ̀ là ń fẹ̀yìn fún fẹ́yìn àwọn ẹni máa ṣe bẹ́ẹ̀ kó sì bá dáadáa pàdé lọ́dọ̀ ọlọ́run ọba bí kò lè ṣèṣe o. ẹ̀sìn ọlọ́run eléyìí tọ́lọ́ wọn bá fi sanu wáyé islam wọ́n fọrọ ẹnu lásán sí wọ́n fi àkọsílẹ̀ rẹ̀ nínú òwe ìdánimà wọ́n fi ṣe wípé nínú identity card wọ́n á lẹ́sìn rẹ̀ islam kọ́tọ́ di mùsùlùmí àti kò islam torí islam wa ní àti wa pé islam a gbọdọ jẹ́ kí ẹ̀tàn jẹ kọra ìbá tiwa jẹ́ a ti gbọdọ máa ràkíyèsí pé àwọn tá ń bẹ lónìí kan àní sí ma ọwọ́ ń tá gbélé ayé ṣe iná ló kù ibẹ̀ lọ́lọ́wọ́ bó ti ṣèdájọ́ fún ní ẹni bá agba oríṣi kejì kò ṣe tìyín ní dáadáa kò lè ká lè mójútó islam wa ẹni tí máa ba islam واستغفروا الله العظيم لي ولكم فاستغفروا إنه هو الغفور الرحيم الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله وراقبوه سرا وعلنا تفلحوا غدا مع المفلحين يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله ننكر تتما جكي وكيا كدو جكو لهم náà ní ríran kan ríran kan ìtumọ̀ rẹ̀ náà kéèyàn fojú sí fífẹ̀ ìkẹ́ ọlọ́ọ̀ kéèyàn ó sì dání tí ríran kan àti rì kótó wípé kí mọ́mìnì kan máa bẹ̀rù ọlọ́ọ̀ lásán ṣùgbọ́n ṣe lọ́yẹ kọjá pé báńtí ṣe ń bẹ̀rù ń tọ́lọ̀ wọn bọ̀ fẹ́ ti tún ríran kan dáadáa lọ́dọ̀ ọlọ́ọ̀ ríran kan dáadáa lọ́dọ̀ ọlọ́ọ̀ máa yí eléyìí tó máa ń ṣe fáwọn ẹrú rẹ̀ àwa náà fẹ́ nípìn bẹ́ẹ̀ àmójúkútó lọ́ máa ń ṣe fáwọn ẹrú rẹ̀ àwa náà fẹ́ kó jẹ́ tiwa gẹ́gẹ́ bọ́lá ti ṣe sọ pé amman huwa qanitun ana al-layli sajidan wa qa'iman yahdharu al-akhirata wa yarju rahmata rabbih ọlọ́run ní sẹ́ẹ̀lì fi wọ́n wéra wọn ẹni tó yẹ kí gbogbo òru yóò máa jí lẹ́ni tí forí kalẹ̀ fún Allah lẹ́ni tó ń dúró sẹ́sìn fún Allah tí ó máa bẹ̀rù gbẹ̀ǹdé alùkìyàmù tí ó sì máa ran kàkẹ́ tí ń bẹ lọ́dọ̀ lọ. wọn àlè dọ́gba pẹ̀lẹ́ ń sọ pé gbogbo òru rẹ̀ oorun ní máa fi sùn kì í sì gbà kan rántí ọlọ́ kì í sì ran kan dáadáa tó wà lọ́dọ̀ lọ. nínú àyà mi ọlọ́run àwọn olùgbàgbọ́ dodo ó ní wa yarjuna rahmatahu wa yakhafuna adhabahu inna adhaba rabbika kana mahdhura àwọn jẹ́ kó máa ran kan ìkẹ́ ọlọ́ wọ́n sì máa bẹ̀rù ìyà ń bẹ lọ́dọ̀ rẹ̀ a ìyá tí ń bẹ lọ́dọ̀ ọ lọ ó tó sọ̀rọ̀ àfọ̀ ó burú ó lé kọ̀dẹ́rùn torí ẹ̀ ọlọ́run sọ pé wad'uuhu khawfan wa tama'an inna rahmatullahi qaribun minal muhsinin ẹ máa pè ọ lọ lẹ́ni tí ń bẹ̀rù rẹ̀ ẹ sì máa pè lẹ́ni tí ń sojú kòkòrò dáadáa tó wà lọ́dọ̀ rẹ̀ dájúdájú ìkẹ́ ọlọ́run ó súnmọ́ àwọn olùṣe dáadáa ọlọ́run ẹlẹ́dàá tó sọ nínú Suratu Zumar wọ́n ní kúlí yá ibadiya alladhina asrafu ala anfusihim la taqnatu min rahmatillah inna allaha yaghfiru dhunuba jami'a innahu huwal ghafurur rahim. sọ fún wa ikú ẹ̀yin ẹrú ọlọ́ ẹ̀yin tó yẹ kí ẹ ti sàrékúndá lórí ọ̀rọ̀ ara yín ẹ ti gun kiri kọjá ewé ẹ ti sàbẹ̀rẹ̀ ẹ má sàrè sínú níbi ìkẹ́ ọlọ́run torí pé ọlọ́run á máa ṣàforíjì gbogbo ẹ̀ṣẹ̀ dájúdájú aláforíjì ni tọ́ba àforíjì ní tán àtúmọ̀ akẹ́ni. a rí nínú àwọn èèyàn ẹnjẹ́ kó ti sẹ́lọ̀ ó ti fẹsẹ̀ rẹ̀ jágéètì ọtí ni zina ni ẹ̀bọ ni gbogbo rádaràda pálapàla ni yóò máa sọ pé ah bọ́lọ̀ ń bá tiẹ̀ máa ń ṣàforíjì sẹ́rù ọ̀hún ilẹ̀ ọlọ́run bó foríjì bẹ́ẹ̀ ni ọlọ́run bó foríjì ọ̀ tọ́ba ti padà kúrò nídìí ẹ̀ṣẹ̀ tó sì ń bẹ lọ tó ń tọrọ kó foríjì ọ̀ tó sì sọ̀rọ̀ tínú tọ́ra kan pé inṣàlá inṣàlá ọlọ́run yọ sàmójúkúrò fún alẹ́ ẹsẹ̀ kún òtítọ́ pọ̀ nínú ẹ̀sìn Islam tọ́yẹ pọ́lọ́ ọbẹ̀ ẹlẹ́dàá kò lè forí rẹ̀ jiyàn lópin ìgbà tí yẹn bá ti tọrọ àforíjì tí ó bá ti jẹ́ pé okúrò ipò ǹsẹ̀bọ sọlọ inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha. Abu Hurairah radiyallahu anhu ọgbà ẹgbà ọ̀rọ̀ wa ما عند الله من العقوبة ما طمع بجنته أحد تراك مؤمن ما irú ìyà tí ń bẹ lọ́dọ̀ lọ tí ó fi jẹ àwọn ẹni tó ṣẹ̀ mọ́mì ní kọ̀bá ti ran kan pípé òun ra àlìjáná wọ̀ tá a bá marú ìyà tí ń bẹ lọ́dọ̀ lọ. walau ya'lamu al-kafir ma 'inda Allahi min ar-rahma ma qanaqa min jannatihi. wọ́n ní wọ́n ti káfíìn nínú àmà. irú kẹtì ń bẹ lọ́dọ̀ Allah kẹfẹ́rí kan ti níbi kẹ alimami ló gbé jáde kan tó sí pé ní ìgbà tá a bá wà láyé ìran kan yóò máa pẹ̀lú bẹ̀rù bá a ń bẹ̀rù ọlọ́ náà lá máa ran kan ọlọ́ á bẹ̀rù ọlọ́ á máa ran kan dáadáa láti rí gbà ṣùgbọ́n nígbà tí kú bá dé ọ̀rọ̀ yẹn ló jẹ́ lórí gbogbo ẹni tí tiẹ̀ ti dé pé wọn máa ran kan dáadáa láti rí gbà lọ́dọ̀ Ọlọ́run torí ẹ ẹni tí kú rẹ̀ dé ọ̀rọ̀ dáadáa lẹ́ẹ̀ bá sọ ẹni tí kú rẹ̀ dé ẹ máa ran létí àwọn dáadáa dáadáa tó ti rí gbèsè ayé ẹ máa máa sọ pé ah ṣé ọlọ́ọ̀lọ́ mo máa fi tọ́ ba rẹ̀ ebi wọn tọ́lọ́ mu títà máa pọ̀ fún ọ ó ti wá dé lónìí ìwọ náà máa gbẹ̀gbẹ́ tó máa pọ̀ ya ó ti dé lónìí ó ti kókó àgbà rẹ̀ ẹ ní bá sọ ẹ ẹ máa sọ pé ah sọ ma pé lẹ́nu lọ́lọ́ yìí ó ti túbá sọ̀rọ̀ pé sọ̀láàtì rẹ̀ ọ̀tẹ̀ tì má wọn náà wá mọ́sálásí sọ̀rọ̀ pé Ramadan rẹ̀ òfin ṣeré má gbogbo àwọn àlejò yàn tó ọmọ kó ti pàtì gbogbo eléyìí lọ́nà owó mọ́lá tó fi forí jọ tó fi jẹ́ pé ńgbà tí bá pàdé ọlọ́run yọ pàdé lẹ́ni tí bá dáadáa Muslim tó gbé jáde sallallahu alayhi إلا أبي لا يموتن أحدكم إلا وهو يحسن الظن بالله ẹnì kan nu yóò gbọ́dọ̀ gbà láti àyàfi ní ni tí ń ran kan dáadáa sọlọ pé màá rí dáadáa gbà lọdọ rẹ̀ bẹ́ẹ̀ lọ yẹ kí mùsùlùmí ó kú gbèsè kíkọ alákòókò náà fọ tí ẹ ọ ẹyẹ ìyàwó mi rẹ ẹyẹ mi rẹ náà máa wò kú rẹ náà kí ni sì tí wà ẹran létí dáadáa tó ti ṣe kọlọ àwọn ṣàforíjì rẹ ìdí tá a fi gbọ́dọ̀ máa ran kan dáadáa sí ó náà ni pé Ọlọ́run sọ nínú hadith al ó ní ana inda dhanni abdi bi wa ana ma'ahu wa ana ma'ahu hina yadhkuruni Ọlọ́run bẹẹ lẹdàá ni gbogbo ibi ntẹrù mi bá ń rò sí mi ní ọmọ bá mi ntẹrù mi èmi sì máa bẹ pẹ̀lú ẹrú mi ní gbogbo ìgbà tẹ́mi bá sì rántí mi torí ẹ ẹ má kù lẹ́ni tí ń rò pé arú lọ́lọ́run fún yín tí yín ọba yín ẹ máa ro dáadáa kẹ́lẹ́ bá rí dáadáa gbà lọ́dọ̀ ọlọ́run torí de eléyìí ọwọ́ àdáwọ́ máa ṣe ìrànlọ́ kankan lọ́wọ́ ṣe dáadáa sí wa kárí pa àwọn wà dáadáa à ń pa pálapà láti kà ń ra kà ewu wà dáadáa ọ̀dájú kó rìn kankan gbà lọ́dọ̀ ọlọ́run torí ẹni alimami وني إن مثل الراجي مع الإصرار على المعصية كمثل من رجا حصادا ولم يزرع وولدا وما نكح الإمام ابن الجوزي وني أكجو يعني تيرنا àti rí dáadáa gbà lọ́dọ̀ ọlọ́run tó sì wájú pé ẹ̀ṣẹ̀ náà ni ẹ̀ṣẹ̀ ní ní gbogbo gbà ọ̀ràn ní ní gbogbo gbà ẹ̀ṣẹ̀ ní ní gbogbo gbà ọ̀ràn ní ní gbogbo gbà yíṣu sọ pé à ní rí dáadáa gbà lọ́dọ̀ ọlọ́run àpèjúwe rẹ̀ ọ̀dà gẹ́gẹ́ bíi tẹnitọ́ fẹ́ kó èrè oko ní láì gbé kó ọkàn lọ bọ́ sínú lẹ̀ ọ̀fẹ́ máa lọ kágbàdo alágbàdo ọlọ́mọdé wọn lu ọ̀pá níbi tára ń ka àwọn èèyàn dé lẹ́nu jọ́mẹ́ta yìí. ó ní kí kaṣú àwọn agbáko ń lọ ká kaṣú àwọn kẹlẹ mi kaṣú tọ́ka ló lọ́ máa gbẹ káko bí ẹja pa ńlá nítorí pé ọ̀nà nìyẹn ọ̀nà ni wọ́n pè lé yẹn. tó bẹ́ẹ̀ ni ẹni tí ẹ̀rọ ẹ̀ka gbọ́ lọ́wọ́ dáadáa ọlọ́wọ́ ni ọ̀ràn ló ń tà ń jojúmọ́ ẹ̀ṣẹ̀ ló ọ̀rọ̀ rẹ̀ dàbí àpèjúwe ẹni tó fẹ́ kéré oko láì gbìn kò. ó dàbí àpèjúwe ẹni tó fẹ́ lọ́mọ láì fẹ́yàwó ọmọ ọjà bá ti sàmà ni wọ́n ń tó ma ni. o kò ma títí tọ́lọ́ òfin ní tọ̀ ọ̀wọ́ náà lọ́mọ. ọ̀rọ̀ àjòkò tẹ̀tẹ̀rẹ̀ ẹ̀rọ akúbọ́lọ̀ bá kú bẹ́ẹ̀ ni ó ti kọ́

kó jẹ́ kárí ṣe nínú ayé wa ohun tí ó jẹ́ kárí dáadáa gbà tó bá di lọ́la kìyàmà wa ọlọ́run ọba ẹlẹ́dàá wa ọ̀pọ̀ aláṣẹ pẹ̀lú nǹkankan nígbà tá à ń bẹ̀rù rẹ̀ tá à ń sin ran kan rẹ̀ ká tó máa fún anabi wa muhammed sallallahu alayhi wa sallam torí ọlọ́run ẹlẹ́dàá wa gan fúnra rẹ̀ àtàwọn màlàíkà rẹ̀ alápọ̀nlé àwọn náà ń ṣe àsọ̀láàt fún anabi sallallahu alayhi wa sallam fọláhùn mùsọ̀lẹ̀ alá muhammed wa alá ali muhammed كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم قل لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا وارزقنا اللهم الغلبة على الأعداء اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله